kan dúró níbi ẹsẹ̀ òjíṣẹ́ náà sàásìlà ní ìyìn sùn mo wà ní agbede méjì mi téèyàn máa wà ńgbà mi kò ní í ṣe pé ń sùn but kò ní í tají tán yóò máa mọ ohun tí ń ṣẹlẹ̀ láyìíká rẹ̀ ọ̀kan wá ń béèrè lọ́wọ́ kejì kí lọ́ọ́ ṣe arákùnrin wa náà ó ní àkíní bá a ṣe wọ́n ṣe nǹkan sí ni tá ń ṣe wọ́n ní lágbájá níbo ni wọ́n ṣe sí ibi báyìí ni òjíṣẹ́ ńlá bá tají oníyà Aisha ìrẹ Aisha ntí mò ń bẹ lọ́hùn lé lórí ọlọ́run ọba ti mú ìkẹ́ rẹ̀ dé o ó ti mẹ́sì ntí mò ń bẹ lé lórí dé wọ́n bá lọ bẹ̀ wọ́n bá lọ jà Allah subhanahu wa ta'ala ọwọ́ aṣọ sóra mẹ́tẹ̀ẹ̀ta ń kalẹ̀ kulukul mẹ́tẹ̀ẹ̀ta kuluwallahu ahad kulawasabi falak kulawasabi nas inú riwaya kan tó wà nínú sẹ́sìlá bí wọ́n ṣe ń kakul kọ̀ọ̀kan báyìí ni wọ́n ń fa ti wọ́n ti bọ́ ọ́.

ló sọ wípé látìgbà tí wọ́n ti sọ súrà mẹ́tẹ̀ẹ̀ta ń kalẹ̀ ìfi nǹkan kan wá ìṣòrí lọ́dọ̀ ọlọ́run ọba mọ́ àti súrà mẹ́tẹ̀ẹ̀ta kìí ṣe ìwọ̀n nìkan ọ sọ fún Sayyidina Uqba bin Amir oníyà Uqba ìrẹ Uqba ọmọ Amir ó ní kúlù ahad kúlù a'udhu bi rabbil falaq kúlù a'udhu bi rabbin nas ó ní mẹ́tẹ̀ẹ̀ta yìí kò sí téèyàn lè fi bẹ ọlọ́run ọba tó tó wọn kò sí tí èèyàn máa fi wáṣọrí lọ́dọ̀ ọlọ́run ọba tó tó wọn wàláhì haqqan ana uqsim billah òdodo dáwò kọfẹ rí bákan wà á máa kà tá a máa kà ọba kakulu wà láwa tán pẹ̀lú bá sẹ́mara la kakulu awúdà fọlá kakulu awúdà bìnnà kárẹ́ pẹ̀tẹ́ wọ́n lọ́wọ́ bá tí mo bá tiẹ̀ dẹ́ṣẹ̀ tí ó jẹ́ ó dìle má wo tèmi wo tẹ́ni tó fi ntí òdodo tó wà níbi ọ̀rọ̀ rẹ tó fi rán jíṣẹ́ náà sílára sílám ntọ́sọ̀n má jẹ́ kó wá dorí kó dorí akáyìn mi kó déegun má jẹ́ tèmi ọ yàtọ̀ nbẹ̀ ntọ́sọ̀n jẹ́ ọ sẹ́lẹ̀ mi lórí sallallahu alaihi wa sallam wọ́n rí àgbáyà lọ. ara wà ló fi jẹ́ wípé kéèyàn á sọ wípé ah ntí ń ṣe ọ́ ntí ń ṣe ní òsì ọ́ òjé ni ìwọ ọmọ ntí ń ṣe kílò kílò òṣùwọ̀n tó fi wọ̀n òṣùwọ̀n owó ló fi wọ̀n ọba sọ pé o ò nígbàgbọ́ tó ìgbàgbọ́ rẹ mẹ́hẹ̀ẹ́ ńlọkọtọ́rọ́ rẹ̀. jíṣẹ́ náà sàásánà nta àmà kàn kàn gbogbo ìgbà ló fi jẹ́ yí pé wọ́n ní a gbọ́dọ̀ fi irun kan lẹ̀ o láìka. tọ́ ọ bá ronú lérí àwọn yìí a máa ṣe tafsir rẹ̀ ń bọ̀ báyà kula a'udhu bi rabbil sọ pé o sáà di ọba ọba tí máa pín. tí máa pín ọ̀sán àtòru tí máa yọ wọn láàrin ara wọn tí máa yà wọn sọ́tọ̀ ẹ jẹ́ á bi wọ́n léèrè gbogbo tẹkinọ́lọ́jì wọn ẹ̀dá kan wo ló lè ṣe léyìí kó sọ yìí pé a fẹ́ kí òru ó dé nísìn tàbí a fẹ́ kọ̀sán ṣẹlẹ̀ nísìn so ẹ̀dá kan lè ṣe abada ọlọ́run bá fi ń pa kíyèsí wa sí inna fi khalqis samawati wal ard wa ikhtilafil layli wan nahar. ní la ayati li ulil albab àmì ńlá ni fún àwọn tí orí wọn bá pé ọba tó ṣe léyìí ó nìkan là agbára lé. àlìjẹ̀nu kó sínú ọmọ àyà kan ó ń fara ni bọ́mọ àyà yìí ṣe ń ka kíni ó ní ntọ́ nǹka yìí ìmọ̀ ẹni rẹ̀ ò gbé e ó ìní filẹ̀ ọ jáde ni ó lè jẹ́ pábòsí mi lọ́fọ̀ ilé ó dẹ̀ lè jẹ́ yí pé àdánwò lọ́dọ̀ ọlọ́run ọba ni ìwọ ọlọ́run ọba bá jẹ́ pé ẹ̀ṣẹ̀ mi lọ́fà dáríjì mi tó bá jẹ́ yí pé àmì wò rẹ ni mọ́mì mi wò ju ìmọ̀nì mi lọ bá ń lé ọ̀tá rẹ̀ ìdánù kó lára mi. àlùjànnú gbiná ni eérú ni ń rí lẹ̀ kìí ṣe ń tọ́ yẹ pé inú ẹni yẹn ṣe ẹnu ẹnu èèyàn kàn máa fẹnu ó dìgbà tí ọ̀rọ̀ bá délẹ̀ ká tó kí ni ló sọ pé àṣìbànàṣù àyùtúrọ̀kù àyẹ̀kúlù àmàna wọ́n mú láàyò tẹnu. ẹ̀rọ pé àgbàgbọ́ ìgbàgbọ́ ti dé olùgbàgbọ́ òdodo ni àwa ní mi wò. wọ́n lọ́kọ̀ fọ́tẹ́nà ní kọ́blẹ́kùn wala ya'lamanna Allahu alladhina sadaqu wala ya'lamanna al-kadhibin. àwọn tí wọ́n ṣáájú yín wà mí wọ́n wò ṣé wọn ò mi òjíṣẹ́ ńlá sọ̀lá àṣìláwò káà sọ pé ṣèbí ìrànṣẹ́ ọlọ́run ọba ni ní tí wọ́n ṣe sí ó ṣe wá ṣiṣẹ́ ara yóò ṣiṣẹ́ tí ọba ṣiṣẹ́ ní tí wọ́n fún wọn láti fi wòsàn sí àrìlò. gbogbo ànáwó ọlọ́run fi kàn kó fi kọ́ abá ti hùwà tànáwó bá dé gbogbo gbogbo ìdùnnú ọlọ́run fún un kó fi sọ fún wa bó o là á ṣe é ṣe tí ìdùnnú bá dé kí là á máa lé owó àtìpó àbí bẹ́ẹ̀ kọ́ ni lọ́tọ̀rí pé àwọn èèyàn ń lé owó lẹ́yìn tàbí wọ́n ń wápò kò sí ṣírìkù tí wọn ò tí ì ṣe kò sí sìnà tí wọn ò tí ì ṣe kò sólè tí wọn ò tí ì jà kò séyìn tí wọn ò tí ì pa kò síra tí wọn ò tí ì pa kò sí bàjẹ́ tí wọn ò tí ì ṣe. ṣèṣe sí mùsùlùmí nù òjijì náà sáà fi ṣe kìlọ̀ ó ní ìkókò méjì tá a túlẹ̀ ságbò kan ṣoṣo kí ni ó ṣẹlẹ̀ sí wọ́n fà á yà bí ó ní bí kòkò méjì bí wọ́n ṣe fa ẹran yẹn ya pẹ́rẹpẹ́rẹ kò tó láburú tó bí ilé owó àti ilé ọlá bí ṣe máa fa ẹ̀sìn yẹn ya. àìrò yẹn tẹ́lẹ̀ inú wọn sámúsámú ọ̀rọ̀ Ramadan kan sọ yìí àwẹ̀ ànábì Dawud tí wọ́n máa gbà sallallahu ala nabiyina wa alayhi ẹni eré la mọ̀ wọ́n sí kí ni wọ́n ń wápò sí kò sí ṣìrìkì yáàdì tí wọ́n ṣe wọ́n pààyàn wọ́n ṣe ṣìrìkù nítorí wọn wọ́n jalè nítorí wọn kò sábúrú tí wọ́n ṣe àwọn náà dídàkudà látara rẹ̀ kí ló bọ̀ ẹ̀sìn kí ló bàjẹ́ ọ̀run bẹ́ẹ̀ náà lára àwọn èèyàn tí wọ́n ń wá owó ah, méjèèjì ò ṣe papọ̀ méjèèjì ò ṣe papọ̀ tọba fẹ́ tọba fẹ́ jẹyàn ọkọkọ subhanallah subhanallah subhanallah ọkọkọ dẹni nana azawọlẹ sanu alhal kọ́kọ́ jẹ ni ibu na olórí ibu kọ́kọ́ jẹ olórí ibu na kò tó lórí ayé sẹbọlọ ọba sifun ojúṣe lọsọlọ alasalam ni kàlá alifa kàlá kò rí bẹ́ẹ̀ àwọn kankan bíbí bíi alẹ́ mọ́ kàkún ṣùgbọ́n gbogbo dáadáa tá a ti kà síwájú yóò bí wọ́n tako yóò bàjẹ́. kọ̀ wá intanṣe tá a rò pé dáadáa ni kọ̀ wá ní kò ní kò ní ṣe nǹkan kan lórí rẹ̀ ọ̀dà gẹ́gẹ́ bí àpèjúwe nísìn èèyàn bọ́ sórí ipò ó dá ọ̀nà ó ṣe títì ó fa omi fún wa. iná mànàmáná ó ń ṣiṣẹ́ ilé ẹ̀kọ́ ilé ìwòsàn gbogbo ẹ̀ wọ́n ń já geere sí kò sí da ọ wá ní kìí ṣe báwọn náà náà ṣe gbogbogbò a gbọ́dọ̀ ṣe dáadáa náà àwọn olóòsàn àwọn ẹja kólé òsè àwọn náà kí wọ́n máa bá a rí tiwọn náà ṣe. Huh? <laughs> òórùn ló ti bọ́nu ẹran sófin jẹ mọ́ ó ti dàrú. nígbà tó lọ́wọ́ bá yin gbogbo àwọn ẹni rẹ̀ o tó yin gbogbo wọn ó yin gbogbo wọn ó ní walaw ashraku la habita anhum ma tí wọ́n bá ṣẹbọ kan ni tí wọ́n bá ọlọ́wọ́ bá wórogún lórí nǹkan kan gbogbo sẹ́ẹ̀rì gbogbo yín ìta yìn wọ́n yìí gbogbo sẹ́ẹ̀rì tí wọ́n ṣe yóò dò fò àwọn anábì ọlọ́wọ́n ọba níbà mi. ọ wá pe àṣàyàn rẹ̀ ó pe sọ́tọ̀ ó ní lẹ́yìn àṣọ́tọ̀ tọ́ ọba bá mi wọ́rọ́ ogún pẹ̀lú kankan làhábìtọ̀ ànú ànú. lẹ́yìn àbàtọ́ nà amẹ́lùkọ́ wọlé takùn nà mí náà gbogbo sẹ́ẹ̀rẹ̀ yóò dò fò ọ wá padà nù òjíṣẹ́ náà sọ̀rọ̀ àṣà náà lọ́rùn bá gbà ó fi bò fún ó fi jẹ́ pé marking scheme kìí sọ ọwọ́ ẹ̀dá lọ́wà ọwọ́ ta lọ́wà Allah subhanahu wa ta'ala ló fi jẹ́ pé gbogbo òkú tó ọba wà ọjọ́ àfa ọjọ́ makiu ọjọ́ lórí ìlú ọjọ́ lọ́rọ̀ ọjọ́ gbogbo ẹ̀ mọ̀ wípé accountability rẹ fún ta ni Allah subhanahu wa ta'ala tó bá ti lóo ṣe dáa òsè dànù tí gbogbo ayé bá ló òsè dà àṣẹ ni wọ́n ń sọ ọ̀rọ̀ wọn ò wúlò. tọ́ba ló òsè dà tí gbogbo ayé bá ní òun ló ṣe òun ló ṣe ẹnu wọn ń palá ni wọn ò rí nǹkan kan sọ ọ̀rọ̀ wọn ò tiẹ̀ rí bí dúró sí. la mahalla lahu min al-i'rab kama yaqulu nuhat kama taqulu nuhat báwọn afáwọn kò tẹ̀ rí ibi dúró sí ààrí ibi tá a gbé sí kò nípò kò yé sọ̀rọ̀ kò yé sọ̀rọ̀ ni kò ní wẹ́dẹ̀ ló fi pàtàkì iṣó kínkín níhun bá a ṣe ní fi ba gbogbo sẹ́yìn jẹ́ oníta ó yẹ ká sọ̀rọ̀ lélẹ́lẹ́ni but fún de kan abẹ́kejì kò ní jẹ́ ká lè ṣe é lẹ́nu á sọdọ̀sẹ̀ tí ń bọ̀ pàtàkì nínú ìdíhùn ni wípé ilé àwọn ọmọ ẹ̀yà kan ó ti ń sẹ̀fín àfẹ́ bu omi pa ẹ̀fín àfẹ́ wọnú lílọ paná ni torí ẹ̀fín tá a bá fọ̀rọ̀ ránṣẹ́ bí gbàtà ń pa à ń bomi sẹ́ẹ̀fin ni ṣùgbọ́n tá a bá débẹ̀ amójú ajé kò ní sọ lágbájá wàláhì ò ṣe dá ìwọ náà enílé nílé nílọ lóòótọ́ àlejò tiẹ̀ náà di ẹ̀rù ẹ̀pẹ́ tá a ajé kò ní sọ báwọn tolúkálukú tí wọ́n rí tiẹ̀ táwọn ẹlẹ́rìí wà ń bẹ̀ tọ́ba dijọ́ wájú. táṣe ìtàní bá tún fẹ́ gbé kan nu wọn àwọn tí wọ́n bá sọ pé wọ́n máa sọ̀rọ̀ yìí fún yín níjọ́sí bí ọba tijú nǹkan kan yóò tijú àwọn tọ́jẹ́ yìí pé kò gbọ́dọ̀ lè máa rìn sí agbègbè wọn. ọmọ ya kanáàsì wẹ̀ ọ tọrọ ọmọ wọn ní àwọn òbí ọmọbìnrin ní tọ́. ọmọ táwọn ti ń rè é bọ̀ láti ọdún yìí débi pé ó ti chartered ó ń borí lóòótọ́ ó ń ṣẹ̀sìn ó ń ṣe gbogbo ẹ̀ ìwọ wá wá lójijì ọlọ́fẹ́ mọ́mọ́ àwọn lọ ìmúlọ gbére mú àwọn kan wá tí wọ́n jẹ́ okùn dé abẹ́rẹ́ rẹ̀ tó jẹ́ yí pé ibi tá à ń bá ti ń sọ̀rẹ̀ ìbẹ̀lẹ̀ àti segin a máa fi ààyè ìjàálẹ̀ ọ̀rọ̀ jíṣẹ́ náà sọ̀rọ̀ àṣùlá ni ó ní gbogbo ẹni tó ń bá ń fẹ́ràn fẹ́ràn rẹ̀ níwọ̀ntúnwọ̀nsì torí pé ó lè di ọ̀tá rẹ̀ lọ́la ẹni tó dẹ̀ jẹ́ ọ̀tá rẹ̀ náà ṣe níwọ̀ntúnwọ̀nsì kọjẹ́ nítorí pé tọ́lọ́wọ́n bá láàlẹ̀ ló ń wò torí ó lè dọ̀rẹ́ rẹ̀ lọ́la àìmọye àmọ́ nínú àwọn ọmọ àyà tọrọ pa wọn pọ̀ níbi ọdún mélòó kan sẹ́yìn tí wọ́n bá rí ìbọn wọ́n para wọn tí wọ́n bá séyàn tó sí wọ́n para wọn ṣùgbọ́n nísìn nínú àánú ọlọ́run ọba àwọn méjèèjì wọ́n rò dòdò lórí ara wọn wọ́n ti rìn mọ́ra wọn nísìn tọ́ ọ bá rí wọn ọ sọ pé subhanallah wọn ò jàrí láyé ìrọ̀lẹ́ ìjà tó débi wípé wọ́n fẹ́ para wọn bẹ́ẹ̀ mọ̀ pé ó ti dé ògùngùn ìwọ ló ó gbọ́dọ̀ kú láyé fún un wọ́n fẹnu sọ pé gbogbo ti ń bẹ́ẹ̀ lẹ̀ kò lè níyànjú àfi kí lágbájá kú láyé ibi tí àṣetánì tó tí wọ́n jó ijó tí wọ́n tó lùlù fún wọn tí wọ́n dẹ̀ jó ijó rẹ̀ dé. so àwọn afẹ́ bá ọmọ àyà yìí afẹ́ bá yọjú síbẹ̀ pé tọ̀ ẹ̀yin lẹ ní ká lọ bá sọ ní dúró wọ́n dàbí aago méjìlá a lè tì díẹ̀ tọ́ra ní ìjókòó tá a ti máa mú omi ọba adẹ́dà gẹ́gẹ́ lùsùfínú jíṣẹ́ náà sallallahu alaihi wasallam tó dẹ̀ jẹ́ pé òun náà ni wọ́n ń rí mọ́wàá tí wọ́n fi ń sọ pé tọ̀. a rẹ̀ tún wò yí pé káyọjú sáwọn ọmọ ẹ̀yà lókè náà wọ́n ti ń kùn sí pé ọ̀rọ̀ tí Abu Mariam sọ sáwọn ni ò jẹ́ kí ayọjú sáwọn mọ́ àwa ò pé tọ̀ tá a bá ní ká sọ ọ̀rọ̀ níta aláàfẹ́ sọ lẹ́nìí yóò gbà wá lásìkò tí ó pọ̀. káfíń ní ṣe ìbéèrè kan sékejì lórí níta àtisọ sẹ́yìn bí ìbéèrè mélòó kan káyọjú sáwọn ọmọ ya àwọn ẹ̀yà wa lókè náà díẹ̀ táwọn náà bá ní títí di bíi quarter to twelve káràndù off ká lọ bá àwọn tí afẹ́ bá yanjú ọ̀rọ̀ yanjú rẹ̀ kí ọba adẹ́dàmọ́sà kọ́ àmọ́ ṣe gbogbo ògbésẹ̀ wa ìrìnsí wa ìsọ̀rọ̀ sí wa ìròrí wa. kọjọ́ bá ntòfinà òjíṣẹ́ ńlá sallallahu alaihi wasallam kọjọ́ bá mu kó fi pọ́n wálé láyé ń bí àti gbangbàjọ́ gbẹ̀ndẹ̀ alkiyama kọ́ má dàlú aláya kọ́ gbà lẹ́sìn fún wa asalaamu alaykum wa rahmatulahi wa barakatu. ikun asalaamu alaykum wa rahmatulahi wa barakatu. jazakumullahu khairan ya sheikh. dáadáa. náà nípa ablution ló fẹ́ bẹ̀rẹ̀ lórí. nípa. ablution alwudu. na alwudu. asala kan wà ń bẹ tí kò clear sí wa ẹgbàá kan wá pé anabi sallallahu alayhi wa sallam tó bá ń sublution yìí máa fọ ẹnu pọ̀ mọ́ imú mi gbọ́dọ̀ ń ṣe pé tẹ̀ ẹgbàá mi tó wá wá tó ní ó máa ń ṣe pé tẹ̀. èyí tó ní máa ń separate yẹn ó múlẹ̀ èyí tó fẹsẹ̀ múlẹ̀ ní pé ó máa ń papọ̀. bọ̀tẹ́ ọmọ yẹn sọ pé ọ̀rọ̀ wà lórí ẹ̀gán bọ̀ tì. ọ̀rọ̀ mi a kò sí iṣu tí ọ̀rọ̀ sí lórí rẹ̀ nínú ọ̀rọ̀ ẹ̀sìn kò sí. o tó fọkànbalẹ̀ ní ẹ̀fẹ́ fún mi. o tó fọkànbalẹ̀ ní pé ká papọ̀ kò sí iṣu kan lórí ọ̀rọ̀ ẹ̀sìn tí ọ̀rọ̀ sí lórí rẹ̀ a ayin Allah iṣu ni. wàhálà masala. masala kabira. muhimman. Eh. <laughs> aleykum salaam. kí ọlọ́run kò jẹ́ kẹ́ pẹ́ fún wa. àmì lórí dáadáa tí wọ́n náà. ẹ̀yin tí mo fẹ́ béèrè nípa ìmúra ọkùnrin pẹ̀lú obìnrin. mo ní pé àwọn obìnrin tó jẹ́ pé jùlọ àwọn ọmọ kéékèèké nísìnyí. tó jẹ́ pé tí wọ́n bá fẹ́ bẹ̀rẹ̀ ilé kí o ní àbí skul wọ́n máa ń gbé ìmúra pé bóyá kí obìnrin kó wọ ṣòkòtò. so mo á pé bóyá ṣé ìsìláàmù gba obìnrin láàyè bí a torí pé bí a ọmọ kékeré tó jẹ́ ṣé ó lè wọ ṣòkòtò. obìnrin àgbàlagbà kan ó gbà láàyè pé kó bọ̀ but ṣòkòtò yẹn ò gbọ́dọ̀ fún kò dé gbọ́dọ̀ jọ ti àwọn ọ̀tá Islam yóò jẹ gord ìyẹn maqsad ògóńgó òdì tí ó fi bọ̀ ni láti fi bo hòhò yóò fẹ̀ dáadáa tó fi jẹ́ wípé yọ́dẹ̀ yóò ṣe bí ẹ ń wọlẹ̀ tó fi jẹ́ wípé tí masalan ọkọ rẹ̀ gbé sórí ọ̀kadà tó bá fẹ́ ṣe ẹsẹ̀ sókè ẹsẹ̀ rẹ̀ ò fi ní máa hàn gìgísẹ̀ ò tiẹ̀ ní hàn dépò pẹ́ẹ́sẹ̀ ọ̀hàn hàn torí aslan ò ní wípé kí aṣọ tóbìnrin wọ̀ kọ́ máa wọlẹ̀ so ti yé báyìí nìsín ká má kankan níbi ẹsẹ̀ rẹ̀ torí ẹsẹ̀ obìnrin ara hòhò rẹ̀ ni so ti yé báyìí nìsín nísìn ó ní sheikna sheikna Muhammad nasir al-Albani wípé rahimola ramatawasa wẹl àwọn kan wá wà nísìn nínú àwọn ọmọ ẹ̀yà lóbìnrin wọ́n bọ́ ṣòkòtò tó fẹ̀ dáadáa yóò bolẹ̀ wọ́n bọ́ sọ́ọ̀sì sí wọ́n wà wọ̀ṣọ́ lé lórí ọ̀pẹ́ al-hukmu yaduru ma'al illa adman wa wujudan ìdí tá a fi fẹ́ kí aṣọ máa wọ́lẹ̀ gan òní pé kọ́ bá bo gbogbo ibi tá à ń sọ yìí wọ́n wá bo ṣòkòtò láti fi bò ó wọ́n tún fi sọ́ọ̀sì kún ṣe yìí pé n a fẹ́ kán bò gan ó ti bò tí eléyìí ṣe pé wọ́n ṣe tẹ̀sílẹ̀ pípé ó mú lòjíṣẹ́ lọ́sọ̀lá àlọ́sọ́lá ńgbà tó fi ń ka aṣọ tí ọkùnrin lè wọ̀ nígbà tí ó gbé ihram oni kò gbọ́dọ̀ bọ́ ṣòkòtò kò dẹ̀ gbọ́dọ̀ gbọ́ gbogbo anything tá a bá rán ìpele kan yóò sàn mọ́dì ìpele kan yóò fi bo orí ṣùgbọ́n obìnrin ó ní yóò bọ́ ṣòkòtò ọmọ ẹni sọ́nà ní abidà àwùjọ ó ní obìnrin yóò bọ́ ṣòkòtò lẹ́nu asar ó bó hòhò wọ́n dẹ̀ pa kọ́lọ́fín rẹ̀ mọ́ ju ẹni aṣọ míì tí ó bá tí ó bá wọ̀ lọ. ẹ̀ so àwọn ọmọ wa tá a bá rán ṣòkòtò fún ká máa rán lẹ́gì fún wọn tó fi dé pé ọmọ èké ni lóòótọ́ ṣùgbọ́n alọ́rin pàtì ara rẹ̀ ibi tó ṣe kíní ara rẹ̀ yóò wá di fìtínà torí àwọn kan wà ṣètánì ń bá wọn jáde bí wípé àwọn ọmọ kéékèèké ń gan ó ń dá wàhálà alẹ́ fún wọn nígbà tí ọwọ́ wọn ọ̀dẹ̀lẹ̀ tẹ àgbàlagbà wọ́n mú ọmọ kéékèèké wọ́n fi ń ṣe ìbàjẹ́ orí burúkú tí wọ́n fẹ́ tí wọ́n fẹ́ ṣe so gbogbo eléyìí láti dí ọ̀nà máa ṣe pan Islam ó ó ti fún wa ní ẹ̀kọ́ lórí rẹ̀ àbí ọ̀yọ́. Aleykum assalam. Aleykum Ìbéèrè tèmi ni pé mo lífòfò sámọ̀ kan so ọwọ́ ní Umar rọ́jọ́lá àní rọ́jọ́lá àní ó lálà pé tọ́kì tòlóńtòló bẹ́ẹ̀ni ó ó O pé ó bà ní ó wá ó wá aṣọ ní àlá ẹ̀ ṣùgbọ́n tó wá jí ó wá ó wá pè àwọn tó máa ń tú àlà ó wá tú. àwọn ò ní ń tú aláwa ẹ̀ lọ́gbọ́n ṣe sọ ní ìsámọ́nù sọ̀rọ̀ yẹn wá tún fún pé ẹnìkan ló máa ló máa ṣe ló máa gun tó máa gun pa tó máa gun pa so mo wá fẹ́ béèrè pé nígbà tí ó jẹ́ pé ọ tẹ̀fẹ́ kọ́ wa pé tabalala tó bá jẹ́ nǹkan tí ò bá ta kí a ṣe àdúrà lórí ká má sọ fẹ́ ní bọ́ọ̀dì so ṣé mo léyìí ṣe example àbí báwo ni. ṣe pé kí a sọ fún kí wọ́n bá a tú àlá. ẹ bẹ́ẹ̀ ni béèrè torí àbá tẹnu ọjà ó gbé wa ní jìnnà bí wọ́n ṣe yẹ lọ. <laughs> násọ̀rọ̀ òjíṣẹ́ náà sọ̀rọ̀ àlọ́ sọ́là ní pé àlá lílá bí ẹyẹ tó fẹsẹ̀ gbé fò lópin ìgbà tí a bá ti tu ẹ̀ pé tẹ́ ẹ bá fẹ́ gbé nǹkan fò ní ìsìn yọ wá sẹ́mọ́ yọ wá máa gbé fò ó ní tá a bá ti tú àlá yẹn ẹyẹ yẹn ti bà sallallahu alayhi wa sallam tẹ́yẹ bá bà pẹ̀lú tó di mẹ́sẹ̀ kí ló ṣẹlẹ̀ ó ní tí a bá ti sọ fún yàn pé kọ́ bá a tú ní tí wọ́n bá tú sí yó ṣẹlẹ̀ bẹ́ẹ̀ nítorí náà tó bá sọ àlá fún yàn àlá tó ọlá tí ń dẹ ọlá mú tó bá sọ fún yàn kó o sọ fún ẹni tó jẹ́ wípé amòye ni ó ní zúráyé ẹni tó mòye tó bá yẹ pé ẹni tó mòye ni táburú bá wà ń bẹ̀ kànáà tí ó fi tó a ní mọ́dàmú ara rẹ̀. tó bá yẹ pé ẹni tó mòye ni kò ní tu ní tukutu yóò wípé má wọrí ṣàdúrà kò gbàgbé ẹ tàbí ẹni tó fẹ́ràn rẹ̀ pé ilé ìfẹ́ràn rẹ̀ pé ókè ntọ́lánu àládáadáa ni má wọrí wípé dáadáa kọ́lọ́wọ́n tètè jẹ́ kí aburú rẹ kọ́lọ́wọ́n lè jìnnà sí sọ ti yé báyìí nísìnyí. but tí a bá ní opportunity pé ah ẹni tí a tiẹ̀ sọ fún tó mà láàtú a understand ẹ̀ a a mọ̀ mọ́sálà ọmọ ẹ̀yà ọ̀làlà ó dẹ̀ jókòó ti ọtí ó dẹ̀ mu ọtí lójú oorun wọn náà dẹ̀ wọ́n pé ah, ọtí lòún mu ó dẹ̀ mu ọ wá jí kò wá mọ bí ó ṣe ṣe kí lélẹ́yìí ọsọlẹ́gbẹ̀ẹ́ nìkan ẹnìyẹn máa àrékèrèké àlá ó ní ẹ wá bá ń ṣàdúrà ó ní kí ló dé ó ní ọtí mọ mọ mọ mú jí nìsín ó ní ókè ó ṣe bísínẹ́sì kan owó ọ̀yà lù ọ́ ń bẹ̀ ju bó ṣe lérò lọ níbo lè jọ ìsìn lódodo sí wẹ̀ ẹni tí ó ń sùn dé ẹni tí wọ́n jọ ń ṣe bísínẹ́sì kan owó tó rí ń bẹ kò ẹsẹ̀tẹ̀ láyé rẹ̀ kò rí rẹ̀ rẹ̀ so àlátítú lòjíṣẹ́ náà sàn sàn fi sọ pé zora yìí ó ní di ẹni tí ó máa pàdé àlùdé rẹ̀ ẹ̀bùn sí ni torí ṣẹ́kìnà ṣẹ́kì Muhammad nasir náà alábàáni rahimu ọlọ́run ọmọ tẹ̀wọ́n àṣà ó ní ọlọ́run ò fi bùn mí wọ́n wà á lè Qur'an àná àlè hadith mọ́ àlè Qur'an. <laughs> ẹ̀bùn mu ọlọ́run ò bọ́ èmi léyìí wọ́n sọ bẹ́ẹ̀ so ṣùgbọ́n tó o bá ra wọn tí wọ́n lè tu báyìí nítòsí ok má disturb ara rẹ̀ ó jí báyìí ibi tó kọjú sí tó ti lẹ́ẹ̀mẹ́ta kò ṣe bí ẹni ìtọ́gbẹ̀rẹ̀ fún kò tú sí lẹ́ẹ̀mẹ́ta tí ọba lè ṣe jù báyìí lọ kó o sádi ọlọ́run ọba kúrò nínú aburú nítorí tí ọba lè ṣe jù báyìí lọ òun ló dáa jù kó o dìde pa kó o ṣàlùwàlà kó o The brother is asking question about the interpretation of dream. That uh, is it good to look for interpretation of dreams? Yes. The Prophet ﷺ said, if you are to look or seek interpretation of dream, you should seek it from someone who is of sound understanding. Because when he or she interprets it, he, will, he or she will follow the proper guidance that will not be inimical to you. Because the Prophet ﷺ said, dream is just like a folder, a folder carried in the two legs of a bird, in as long as it's not being interpreted. Normally, you know, when the bird picks anything on the ground and flies with it, it holds it very tight. But immediately the bird settles, what happens? that thing held by the two legs of the of the of the bird falls down. The Prophet ﷺ says that once a dream is interpreted, it befalls the dreamer. So because of that, when you are to narrate your dream to any person, it should be a person of sound understanding or the person who loves you so much. If he's someone of understanding, he will give you interpretation in a way that will not put you in danger. And if it's someone who loves you, he will give you necessary advice on it. Uh, hmm, in that, in that respect, when you have a dream and the people, a, a person who can do the interpretation is not around, Do the simple thing that the Prophet ﷺ advised. And what is that? Dry spit. You do it three times to the direction you are lying when you had the dream. Or, secondly, which is better, you seek refuge in Allah against the evil of such dream. Or still best, still, you just wake up, perform ablution, and offer two rakah nafla. Inshallah, the evil of that dream will not befall you. Inshallah, it is the good in that dream that will befall Now, the first question was on the issue of ablution. That uh, inhaling water and rinsing the mouth, the, the, the tradition says that the two have to be done together, and there's another tradition which says that uh, you have to separate it. The most authentic one is the one that says to combine it together. Inshallah, next week we bring the references of this hadith and uh, what the scholars say about it, inshallah. Jazakallah khair. Now, Ẹ̀sà. Uh, Nípa ọ̀rọ̀ aláìsà. Uh, èmi fẹ́ fi kankan kún béèrè yẹn ni. Now, uh, level ló yẹ kéèyàn kọ bí ara sí àlá lọ nígbà tó fi pé nínú ìtaàmù wọn ló pé ọ̀rọ̀ kọ́lá tó wà níbi sọ́lá àìsàn àti fi pé asdaqul hadith pé ẹ bá ẹni tó bá lódodo jù lẹ́nu yín làlá rẹ̀ ó jó dodo jù náà. so tá a tún lè gbọ́ pé nínú tó fọ́kànlélógún wà òun náà ni aláwọ̀ sọ̀rọ̀ṣìn àwọn olódodo ẹ̀yàn so ìhàwó lẹ́wọ̀n olè lè kọ ibi ara sí àlá lọ èèyàn lè lálàá ń sè bóyá nínú àlá mẹ́ta mẹ́rin tó bá ń lá ẹ̀kọ́ méjì mú àmà ṣẹlẹ̀ so ó wá wá láwọn àlá kan ó wá wò pé ṣé kò wò ó fi àlá yẹn só lè fi ṣiṣẹ́ bóyá àlá yẹn ń júwe nǹkan kan fún ni tó lè jẹ́ pé irú ẹ̀ ti ṣẹlẹ̀ tó wáyé so lẹ́mù rẹ ni kọ́bẹ ara sí àlámọ ni. lẹ́mù súnà náà ni tọ́ba ti la sàdúà bọ́lọ́ngọ̀ ọba aburú aláyàmíyà dáadáa rẹ̀ ní ọjọ́ ṣẹlẹ̀ because ọ̀gọ̀ọ̀rọ̀ yìí tó ti lásẹ̀yìn tó rí bó ṣe ṣéun bó ṣe láhùn torí bọ́bájá aburú yìí bá torí bí kò la kò sàdúà ni torí òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam ní àdúà wúlò fún tó ti ṣẹlẹ̀ àti tí ò ti ṣẹlẹ̀ nínú ẹgbà wa mi ó ní àdúà àti tí ó ṣẹlẹ̀ wọ́n á máa jà lókè tádùá bá pọ̀ ìyí máa ti ń tọ́fẹ́ ṣẹlẹ̀ láburú ìyí máa ti dànù dɔn yɛn nasa asalan sɔn torí bɛɛ yanni àdúà awɔ pàtàkì kí ɛyàn máa ṣe gbogbo wa torí àdúà ṣíṣe ìmọ̀ mú kéèyàn súnmọ́ Ọlọ́run ọba sí ìmọ̀ mú kéèyàn ní tẹ̀wádùrù ìwà rẹ̀ lẹ́sí torí à ìwọ tí o ní bùkátà láti máa kí Ọlọ́run ọba sọ̀rọ̀ pé o gbọ́dọ̀ o gbọ́dọ̀ bíǹgà àdúrà wúlò gan ló fi jẹ́ pé ẹni tí ń bá máa kún fàdùà tó dẹ̀ ń ṣe bó ṣe yẹ kó ṣe ìpáyà Ọlọ́run ọba rẹ̀ yìí máa ràn lọ́wọ́ torí wọn àwọn pé ah gbà tó ń ṣe ó dẹ̀ fẹ́ kọ́ gbà àwọn nǹkan ní wo ni máa kọ́ ọ́ gbígbà àdúrà àwọn tó náà ọ̀fẹ́ àwọn tó jìnnà sí súnà òjìṣẹ́ náà sàlám látara bẹ́ẹ̀ yóò máa ṣọ́ yóò máa ṣọ́ látara bẹ́ẹ̀ yóò dẹ̀ni rè so ó pàtàkì. You know, the question is, to what extent should one rely on dream? Because we find a brother or sister, uh, so many dreams he had or she had, you know, happen. And so, so he, sometimes you find that someone had a dream and becomes disturbed unnecessarily about that because he felt that maybe that is how he had such a dream before and something happened. As a Muslim, when you have a dream, follow the sunnah of the Prophet Pray to Almighty Allah. If it is an evil dream, O Allah, wave it off for me. And if it's a good dream, O Allah, let it befall me and uh, give me the iman to manage the situation. It's very important. نعم جزاكم الله خير نافع أنتم جزاكم الله خير السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته bẹ́ẹ̀ ni ní pé mọ́ọ̀kì tí èèyàn ti ń kírun tó wá ní pé gbẹ́ngbẹ́ dáadé èèyàn ló ní wá ní wọ́n fẹ́ mark màlúù. dáadé èèyàn ló kọ́. dáadé èèyàn ló kọ́ eh, ẹni tó jẹ́ dáadé. ọlọ́run ló ní mọ́ṣáláṣí wọ́n ní ọ̀gá àwọn fẹ́ mẹ́kùn màlúù bẹ́ẹ̀ ní pé àwọn àbẹ̀fọ́ àlùkùrán kalẹ̀ eh, ẹ̀yìn ní bíi pé èèyàn ti ń jẹni tó ń jẹ́ wà tó ti ń gbàgbọ́ yé. bídíà wa ń gorí bídíà nínú mọ́ṣáláṣí bóòlù àti fẹ́ dá padà sójú ọ̀nà súnà. ní pé àwọn àwọn fẹ́ fi máàkì àwọn fẹ́ fi sọ àlùkùrán kalẹ̀ ní mọ́ọ̀lẹ́dì nàbí ǹjẹ́ èèyàn lè èèyàn tó wá ní jókòó pẹ̀lú wọn pẹ̀lú nǹkan tó fẹ́ ṣe èèyàn láti jáde ń pé kí wọ́n máa bá wọn participate ìjẹ́ ẹ̀ṣẹ̀ wà ń bẹ̀ àbí. ẹ̀ṣẹ̀ ò sí ń bẹ̀ bọ́tí ń tọ́ pàtàkì ni pé à ń fẹ́ àtúnṣe nínú àwọn mọ́ṣáláṣí tí mọ́ṣáláṣí bá yanjú àdúgbò yanjú ní dáadáa látara báwọn tó o bá takò wọ́n yí pé kò sí mọ́ọ́lẹ̀ ó ó gbégbági mọ́ọ́lẹ̀ dìwà bọ̀ tó ní bá a ṣe máa ń ṣe é ìmọ̀ tasúnà òjíṣẹ́ náà sọlá àṣìlám jí nínú gbogbo tíyàn ń ṣe ọ̀fẹ́ jẹun bó ṣe jẹun lọ ń jẹun ọ̀fẹ́ mumi bó ṣe mumi ló ń mu ọ̀fẹ́ wọṣọ bó ṣe wọṣọ lọ ń wọṣọ ọ̀fẹ́ lọ lé gbọ̀nsẹ̀ bó ṣe lọ gbọ̀nsẹ̀ lọ ń gbọ̀nsẹ̀ bó ṣe ṣe ló ń jáde bó ló ṣe ń sùn bó ló ṣe ń jí gbogbo àwọn nǹkan yìí sì wẹ̀ ìmọ̀ ń fún yàn ní ìṣọ́ ó dẹ̀ mọ mú kí yàn ní ìsúnmọ́ lọ́wọ́ ọba ó dẹ̀ máa ń mú kí àdúrà ó tètè gbà ju wípé ká wá kó àwọn èèyàn jọ níṣẹ́jú mélòó kan ká ṣe fẹ́fẹ́ rì tí tí wọ́n ó ṣe tí wọ́n ò dẹ̀ ní í ṣe nǹkan gbogbo nǹkan tí wọ́n ó ṣe ń bẹ̀ yóò takò tó jíṣẹ́ náà lásìlám tọ́lá wọn bá fi hàn so látara bẹ́ẹ̀ èyí ó la ìyẹn yé wọn kúránì sísọ kalẹ̀ ó dáa gan ṣùgbọ́n o bó o là á ṣe é sọ kalẹ̀ ó ṣàlàyé rẹ̀ fún ọ kì í ṣe wípé káwa máa fi kúránì mọ́kùn alif lam o mm, ti parí ẹ̀ ó ti lọ jáde ní àwọn àwọn ará báwọn tó yẹ pé àlàyé yóò wà yóò gba ẹkọ tó pé wọ́n dẹ̀ máa fún ọ ní ìtọ́kasí ní táwọn sọ ni ó wà nù tíra báyìí ní táwọn ni tí ò bá dúró lérí ìmọ̀. ìgbẹ́ ẹran ni kò ṣeé sí kò ṣeé fi sí ọ̀pá tẹ̀lẹ̀ kò sí bó ṣe lè sùjọ tó kò ní ní kò ní lè fi tẹ̀lẹ̀ agídí ni wọ́n máa dàbẹ́ alákatakati wọ́n wà máa wọ̀ ẹ́ pé ẹgbẹ́nu sáwọn ò ní mà ó dáadáa ní òrò kó ń fẹ́ ṣe ẹ̀mí rẹ̀ kọ́ kọ́ láìkí ẹ̀ kò ní nǹkan tí ó fi fi dáadáa míì lọ́lẹ̀ ó jẹ́ pé tọ́rọ̀ bá ti dà báwọn ó pàtàkì kí wọ́n mọ̀ yìí pé ìwọ náà ti ń lọ ilé kéwú dáadáa tí máa fa èèyàn mọ́yàn ó ti máa ṣe bá a mọ́sálà ó fọṣọ bàbá ńlé tẹ́lẹ̀ ọ̀ ó ṣe kínní àwọn iṣẹ́ pẹ́pẹ́pẹ́ yẹn ó wá di pé ah gbàtàgbọ́ yé ń dé òun gbọ́ aṣọ wọn ọ̀ ń fọ́ tá à ń fọṣọ lágbájá ni Allahu akbar eyín kanna yọkọ̀ lẹ́nu bèrè ihsan tó sábẹ́dẹ́lẹ́ aráyè pẹ̀lú ṣe dáadáa ọmọ ìmọ̀ sọ ọmọ dẹrú bàbá máa wò pé ah ẹ̀wọ́ lé náà ni ah súnà wọn ní òjíṣẹ́ lásán àṣàlà sọ pé ká máa ṣe dáadáa sáwọn òbí wa pàápàá jùlọ ọbọ̀ sí kìtì ó bẹ̀rẹ̀ sí bá wọn fabọ́ gbogbo àwọn àwọn nǹkan báyẹn tó jẹ́ wípé wọ́n máa ní feeling wípé ah ọmọ yìí ti change ní change dáadáa ọmọ yẹn bọ̀ lápò ni sọ́ngbà tó ń bá ń bí yani adìlẹ̀ umar yani bitadarruj step by step ni tó bá wá di pé ọ̀wá ń gbé àwọn nǹkan kan jáde torí wípé o bẹ̀rẹ̀ níbi ibi tó ti fa ọkàn wọn mára wọ́n tẹ̀tí sí ọ wípé ẹ̀ẹ́n níbo láti rí tó alhamdulilah ọ̀gọ̀rọ̀ àwọn tí wọ́n ní sìn tí a fi lè rí àlàyé tó yé kéèké lórí eléyìí wọ́n wà nínú wọ́n ti translate sí English òmìnira wọ́n ti translate ẹ̀ sí Yorùbá bí àwọn àwọn tíra hisnal muslim kìí eze english nìkan ló wà àwọn làwùsá àwọn ní yorùbá bọ̀dín tó pàtàkì ni pé kìí ṣe pé a kàn he lórí igbá a rà á náà ti dàáfà la á rà a kà lọ sọdọ àwọn afa wọn ṣàlàyé rẹ fún wa látara àwọn àlàyé òun yóò bí àwọn nǹkan míì tó jẹ́ wípé yóò fi wúlò fún wa esin tiwa náà ó fi rinlẹ̀ sí dáadáa. látara bẹ́ẹ̀ inshallah al ó lè ṣàtúnṣe but kìí ṣe ní tí èèyàn kan jálù pé torí pé àgbọ̀yé ti dé nìsín tágbọ̀yé bá dé ìmọ̀ ọgbọ́dọ̀ ọgbọ́dọ̀ ọgbọ́dọ̀ nílẹ̀ lórí rẹ̀ kọ́lọ́ mọ́sá ṣe ní rọrùn. The question the brother asked is on a mosque where they want to establish the celebration of Maulid in Nabi sallallahu alayhi, sallallahu alayhi wa, alayhi wa sallam, and uh, they want to finish the recitation of Quran in a full swoop, just in his, at his sitting. We advise him not to start by being antagonistic to them. Yes, there is Mawlid, but how do we do it? By making the Prophet Sallallahu alaihi wasallam our example in every everything we do in our life. Because when Aisha anha was asked what was the character traits of the Prophet ﷺ, she said the Prophet ﷺ was a walking Quran. You know, that is it. How do we eat? How do we drink? How do we enter toilet? How do we come out of it? How do we sleep? How do we wear the dresses? How do we do jima? What are the benefits of all this? It's very important. When you explain that and you become very useful to your parents at home, you know, they will love you. When they love you, anything you are bringing will be of sense to them. You know, that is the approach, you know, Islam wants to, to you know, to, to, to use, most especially when you want to correct the elderly ones. You know, if you want to correct an elderly person and you behave as if though you know what he or she had been doing all through his or her life is a wastage. He or she will tell you that <laughs> you have not you have not got enough credential to tell him that. And that will be that will mess up the situation. And that is why it's very important anyone who wants to call has to be very, very cautious and careful and uh, be very prayerful also. May Allah make it easy for us. Now, inshallah. gba question àwọn sísá wa yìí this is the church kí wọn má bínú àbí wọn ló jíṣẹ́ yẹn fún wa. now asalaamualeykum sọlá now ní paisa ìbéèrè tí wọ́n bẹ̀rẹ̀ ń pa sayidina umar radiyallahu anhu wọ́n ní ṣe hikaya yẹn ṣe wà sahih. ọ̀rọ̀ kan wá bẹ́ẹ̀ but exactly báyìí inshallah bó ṣe wá exactly inshallah next halkọ àmú wa text yẹn exactly ntọ́lóhùn rí and uh, kí ni interpretation rẹ̀ inshallah. jazakumullahu khairan. naam ẹ yẹ ká gba fẹsàbìlì la ẹ yà kú ẹ yà gba.